hello my correct people. and ah, my pipo na olori folashade na im dey do birthday i think maybe yesterday right so why i carry this thing come here so for those people when you want to celebrate am um, me i be blogger of oh, my people. Anything when i like na i dey bring come if i like them if i no like i no go bring so my correct people now make i bring am so those of you that want to celebrate as you celebrate those of you wey no wan celebrate make una no celebrate so i wish her happy birthday for last Shade. ash olori ashley happy birthday to you long life and success and prosperity in jesus name amen arẹwà ọmọ aládé òrẹ sí olórí afọláṣadé èmi ọ̀wọ́n aya onírìṣà ọmọọba odù aya àkàndé yèyé omi oòdùà ọmọ aládé tí ń fadéṣọlá afọládádé àfi ìgbẹ̀yẹ arẹwà ọmọ aládé òrékè lẹ́wà ọmọọba ẹni ṣọlá tadétadé ẹni ṣadé fúnni nínú ọlá ìwọlẹ́ni olódùmarè fún lọ́lá láti máa fi ṣadé fún àwọn ọba mo kí ọ nínú ọlá àti ẹwà dídàn rẹ mo sì kí ọ kú oríire ọjọ́ ìbí rẹ òní olórí ashley afọláṣadé ọmọ adégòkè aya ọba adéyẹyẹ nìtàn ògúnwòsì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ọ̀nìrìṣà igbákejì àdìmúlà ojúbà orí adé o nítorí arọ́bà fílọ́bà ń pa ìbà rẹ olórí afọláṣadé arẹwà aya ọba ó bá ọyọ̀ lónìí ọjọ́ ìbí rẹ ọmọ onífẹ́ àbò rẹ ọmọ adágbé owó rẹ mọ ìgbẹ́ ọ̀ní ẹ̀rù jẹ̀jẹ̀ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ní a sì kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òun tó lú nílé bàbá tó bí ọlọ́mọ kò ga kò bẹ̀rẹ̀ ni mo fi bọ́lá fún ọ lónìí yèyé omi Oòduà arẹwà aya onírìṣà ọmọọba odò aya àkàndé olórí afọláṣadé mi ọ̀wọ́n máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ kó o sì máa yọ̀ nítorí ọjọ́ ayọ̀ rẹ lónìí jẹ́ ìgbà ọdún ọdún kan ni o olórí kó o gbọ́ bí orógbó ti ń gbọ́ kó o sì fẹ́rìgì jòbì o ní ṣìṣe o sì ní ṣìsọ o sì ní ṣìlẹ̀tẹ̀ wàá máa lọ́rẹ́ wàá sì máa bọ̀ ọ́rẹ́ wàá máa mọ̀ ọ́ ṣe sí lójú ọmọ aráyé o ní tẹ́ o ní tí ẹwà rẹ ò sì ní ṣáláṣẹ Èdùmàrè àṣìyí ṣàmọ́dún. Olórí Afọláṣadé mi ọ̀wọ́n the beautiful ones are royalty the crowned ones are noble. Afolashade Niowo. You're a beautiful queen. Your beauty makes the most powerful kings. Your magical Adimula. Ojúbà orí adé o nítorí arọ́ba fílọ́ba ń pa. Ìbà rẹ olórí Afolashade arẹwà aya ọba. Mo bá ọ lónìí ọjọ́ ìbí rẹ, ọmọ onífẹ́ àbò ọmọ adáde owó rẹ mọ́ ìgbẹ́ ọ̀ní ẹrù jẹ̀jẹ̀ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ní a sì kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òun tó lú nílé bàbá tó bí ọlọ́mọ kò ga kò bẹ̀rẹ̀ ni mo fi gbọ́lá fún ọ lónìí yèyé omi Oòduà arẹwà aya onírìṣà ọmọọba odò aya àkàndé olórí afọláṣadé mi ọ̀wọ́n máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ kó o sì máa yọ̀ nítorí ọjọ́ ayọ̀ rẹ lónìí jẹ́ ìgbà ọdún ọdún kan ni o olórí kó o gbó bí orógbó ti ń gbó kó o sì fẹ́rìgì jóbi ò ní ṣìṣe ò sì ní ṣìsọ ò sì ní ṣìlẹ̀tẹ̀ wàá máa lọ́re wàá sì máa bọ̀ ọ́ re wàá máa mọ̀ ọ́ ṣe sí lójú ọmọ aráyé ò ní tẹ́ ò ní tí ẹwà rẹ ò sì ní ṣáláṣẹ Èdùmàrè àṣìyí ṣàmọ́dún. Olórí Afọláṣadé mi ọ̀wọ́n. The beautiful ones are royalty, the crowned ones are noble. Afolashade Niowa. You're a beautiful queen. Your beauty makes the most powerful kings. Your magical skills creates the wealthiest crowns. One who uses honor to build a throne. Olori Ashley birthday. Olori Ashley my Omadegoki. Aya ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì, Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, Ọ̀nìrìṣà igbákejì dimula. ojúbà orí adé o nítorí arọ́ba fílọ́ba ń pa ìbà rẹ olórí afọláṣadé arẹwà aya ọba ọba ọ̀yọ́ lónìí ọjọ́ ìbí rẹ ọmọ onífẹ́ àbò rẹ ọmọ adáde owó rẹ mọ ìgbẹ ọní ẹrù jẹjẹ a kì í dúró kí wọn nífẹ̀ẹ́ ọní a sì kì í bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ òun tó lú nílé baba tó bí ọlọ́mọ kò ga kò bẹ̀rẹ̀ ni mo fi gbọ́lá fún ọ lónìí yèyé omi odò arẹwà aya ọ̀nìrìṣà ọmọọba odò aya àkàndé olórí afọláṣadé mi ọ̀wọ́n máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ kó o sì máa yọ̀ nítorí ọjọ́ ayọ̀ rẹ lónìí jẹ́ igba ọdún ọdún kan ni o olórí kó o gbó bí orógbó ti ń gbó kó o sì fèrègì jòbì o ò ní ṣìṣe o ò sì ní ṣìsọ o ò sì ní ṣìlẹ̀tẹ̀ wàá máa lọ́re wàá sì máa bọ̀ ọ́re wàá máa mọ̀ ọ́ ṣe sí lójú ọmọ aráyé ò ní tẹ́ ò ní tí ẹwà rẹ ò sì ní ṣáláṣẹ Èdùmàrè àṣèyí ṣàmọ́dún. Olori Afolashade ni ọ̀wọ́n. The beautiful ones are royalty, the crowned ones are noble. Afolashade ni ọ̀wọ́n. You are a beautiful queen. Your beauty makes the most powerful kings. Your magical skills creates the wealthiest crowns. One who uses honor to build a throne. Olori Ashley Afolashade Aya Ọba Adéyẹyè ẹni ìtàn ye yèyé omi Odu aya àkàndé happy birthday. Hmm. sí olórí afọláṣadé mi ọ̀wọ́n aya onírìṣà ọmọọba odù aya àkàndé yèyé omi oòdùà ọmọ aládé tí ń fadéṣọlá afọládádé àfihìgbẹ̀yẹ arẹwà ọmọ aládé òrékelẹ́wà ọmọọba ẹni ṣọlá tadétadé ẹni ṣadé fúnni nínú ọlá ìwọ lẹni olódùmarè fún lọ́lá láti máa fi ṣadé fún àwọn ọba mo kí ọ nínú ọlá àti ẹwà dídàn rẹ mo sì kí ọ kú oríire ọjọ́ ìbí rẹ òní olórí ashley afọláṣadé ọmọ adégòkè aya ọba adéyẹyẹ ní ìtàn ògúnwùsì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ọ̀nìrìṣà igbákejì àdìmúlà ojúbà orí adé o nítorí arọ́bà fílọ́ba ń pa ìbà rẹ olórí àfọláṣadé arẹwà aya ọba ọba ọ̀yọ́ lónìí ọjọ́ ìbí rẹ ọmọ onífẹ́ àbò rẹ ọmọ adáde owó rẹ mọ ìgbẹ ọní ẹrù jẹjẹ a kì í dúró kí wọn nífẹ̀ẹ́ ọní a sì kì í bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ òun tó lú nílé baba tó bí ọlọ́mọ kò ga kò bẹ̀rẹ̀ ni mo fi gbọ́lá fún ọ lónìí yèyé omi odòà arẹwà aya onírìṣà ọmọọba odò aya àkàndé olórí àfọláṣadé mi ọ̀wọ́n máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ kó o sì máa yọ̀ nítorí ọjọ́ ayọ̀ rẹ lónìí jẹ́ igba ọdún ọdún kan ni o olórí kó o gbó bí orógbó ti ń gbó kó o sì fèrègì jòbì